tá a bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ó tọ́ ó tọ́ bẹ̀ torí pé ó yẹ ká dúpẹ́ àrá sàn ìjíjà ṣùgbọ́n ọlọ́run kà wá yẹ hmm. gẹ́gẹ́ bí alàyè lọ́jọ́ tòní tẹ́ ẹ bá gbá apá yín tẹ́ gbẹ́sẹ̀ yín tẹ́ rí pé lè gbé gbogbo bọ́dì yín kì í ṣe mímọ̀ ṣe yín kì í ṣe torí pé ara yín fúyẹ́ <laughs> kì í ṣe ẹlòmíì àrò pé torí pé lè gbé bọ́dì ni ọlọ́run ọba ló jẹ́ kẹ́ lè máa gbé bọ́dì torí òkú tó ti kú kò lè yan ọlọ́run eléyìí ni mo fi kí wa káàbọ̀ wá sórí ètò ayélujára lówùúrọ̀ yìí bá a ṣe máa fún yín lówùúrọ̀ ní gbogbo ọjọ́ láàárín ọ̀sẹ̀ àti lópin ọ̀sẹ̀ tó bá wà nígbà mi torí àrà la máa fi gbogbo ẹ̀ ṣe <laughs> ẹ káàbọ̀ sórí ètò bólúwà ti fẹ́ ọmọ tani bọ̀bọ̀ ni bàbá àti ìyá sọ mí nígbà tó ṣe dé mi sẹ́rímọ́nì ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ràn láti pè mí ní MC Tifẹ́ MC onírùngbọ̀n yẹ́ọ́kẹ́ mo fi lè kí káàbọ̀ ṣe dáadáa ni mo bá yín kẹ́ẹ̀dẹ́ máa ń wò ó ní gbogbo àti bá ti yọjú sí yín tí bá ti mú glasses tí mo ti yọjú tí mo ti wá yọjú sí yín báyìí inú mi máa ń dùn torí mo máa ń ní òbébì tó máa bá mi jókòó apá ọ̀tún mi ẹni tí olúwa fi ṣe egungun egungun mi ẹran ẹran mi <laughs> lórí ètò ẹ wò ó tẹ ẹni tí olúwa fi ṣe ẹ ló bèè mi. ó ẹ ló bọ̀ ọ́ <laughs> a sì máa wá yànnà ní egungun egungun. ìbò náà máa bò eh, nǹkan tó ń sọ yẹn ní <laughs> I am not understand. kò connect. I am not understand. bẹ́ẹ̀ni Very mo kí gbogbo ẹ̀yin tiwa kú òwúrọ̀ gẹ́gẹ́ bí ti fẹ́ ṣe sọ ó ní òkú tó ti kú ẹ kò lè yìnyàn olúwa torí pé a wà láyé a wà láyé náà ni a ṣe jókòó síbi ilé èmi sọ wípé olúwa ṣeun ah ah abolúwo ṣeun ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni tó ta sọ́mọ̀ bí ẹni taṣọ tó dá oòrùn fákòókò ọ̀sán tó dá òṣùpá nítorí òru tó tún dárawọ̀ ó dá fẹ́fẹ́ tó ń fẹ́ wa nítorí gbogbo àwa ẹ̀dá náà ni olúwa ló ṣe dá gbogbo àwọn nǹkan ìtatúsù lánàá tá a jí lówùúrọ̀ ẹ̀ tó bá sọ pé àsùnjí àsùnjí oore ọ̀fẹ́ ọlọ́run la fi ń sùn la fi ń jí èmi dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ olúwa ó ṣé olúwa ó ṣé mo dẹ̀ mọ̀ wípé wọ́n tó wálé náà ìwọ náà ń dúpẹ́ èmi náà ń dúpẹ́ fún gbogbo wa lápapọ̀ wípé olúwa ṣeun ètò ayélujára lówùúrọ̀ yìí òun náà ni Ọpásúnkàn lórí Orísun. <laughs> èwo ni lórí Orísun lórí Orísun original number one ẹ wo Orísun wa ò ní gbẹ lágbára elédùá jọ̀wọ́ sọ̀rọ̀ Orísun lọ́wọ́ ti fẹ́ ti fẹ́ lọ calm down lórí ti fẹ́ lọ calm down mo sọ̀rọ̀ Orísun. ẹjọ bàbá wa tó lórí Orísun ẹjẹ ẹjà àánú mi sọmọ yìí sẹ́yìn náà lẹ lọmọ yìí mo fẹ́ wò torí iṣẹ́ ọwọ́ pé Orísun ó dàbí ẹ ń gbé ẹ ó dàbí ẹ gbó ti ṣe ó ṣàárọ̀. ẹ̀yin ara alẹ́ bẹ́ẹ̀ bá ti wo ẹ bá ti wà àyìnkẹ́ ẹ ní pé ìṣe ọwọ́ tó ń ṣe ó ń ṣe bí wọ́n pè mí ò lórí sùn. lórí Orísun mi lè sọ lè o lè má lórí sùn. mo lórí sùn ọ̀rọ̀ burúkú rẹ̀ bó ń jẹ́lọ̀sì mo lórí sùn <laughs> mi ò ní gbà rárá mo lórí sùn a dẹ̀ wà lórí Orísun. tó bá gbàgbé Orísun ẹ̀ ló máa sọ wípé o lórí sùn so ti fẹ́ èmi wá ń bi ẹ́ ṣé o gbàgbé Orísun rẹ̀. mo gbàgbé bóyá rán mi létí. <laughs> <laughs> lágbára náà orísun gbogbo wa ò gbẹ àmọ́ ẹ má gbàgbé orísun tẹ̀yìn náà orísun tàwa làwa wáyé tó dẹ̀ máa máa sùn mm-hmm, ṣẹ̀ mm-hmm, ṣẹ̀ mm-hmm, ṣẹ̀ ṣẹ̀ ṣẹ̀ ṣẹ̀ ẹ wo ayélujára lówùúrọ̀ yìí òun náà ni ọkàn súnkàn gẹ́gẹ́ bí mo ṣe sọ tífẹ́ kí la ní fáwọn ti wà lẹ́nu. ẹgbẹ́ mo kọ́kọ́ gbẹnu la ó dùn ẹ máa ń gbọ́ ó dùn mọ́ mi anytime we are mm, mm, mm, eh. ṣẹ́ni ibi tá a ti wá lónìí ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ lórí ohun tó pọ̀ a sọ̀rọ̀ síwájú lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ìjàkadì báwọn èèyàn ti ń bára wọn fà á ní <laughs> big brother àdóríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ láàárín ọ̀sẹ̀ tó kọjá púpọ̀ náà sì ṣẹlẹ̀ ní wíkẹ́ndì oh. <laughs> lópin ọ̀sẹ̀ hmm. ṣùgbọ́n ká fi àwọn tí wọ́n ń jìjàkadì àtàwọn tí wọ́n ṣe àlàáfíà ká fi wọ́n lẹ̀ kí olú hmm olúwa kan bàbá àwọn yanjú ọ̀rọ̀ wọn <laughs> ẹ jẹ́ ká mú bọ̀ sọ́sẹ̀ yìí lọ́sẹ̀ yìí a ti wò káàkiri lórí ẹ̀rọ ayélujára ẹ má gbàgbé pé ní oṣù September tá a wà yìí àwọn nǹkan tó ń ṣe lórí ayélujára àdẹ̀ǹgbé wá fún yín bó ṣe ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ní òní awáwo pé ọ̀pọ̀ èèyàn ló máa wo picture ẹ wo àwòrán ẹlòmíì lórí ayélujára ẹ kò sọ̀rọ̀ pé ah, ah, báwo larákùnrin yìí ṣe wá rí báyìí ó ní hmm. ah, kódà ọlọ́run dá ẹni yìí ṣùgbọ́n ó ti tún ra ẹ̀dá ní ọ̀nà tí ò dáa. àbá ti alápá mi mọ̀ bí o ti rọ́rọ̀ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn le ẹlòmíì bó ṣe rí gangan bó ṣe sọ mi mọ̀ kan tó pé o bọ̀ bó ṣe sọ. àbàtì alápá. Hmm, bó ṣe rí gangan ló ṣe sọ yẹn ẹ ń gbà báwọn pé àǹtí ọlọ́mọge fìkìfìkì ó wá rí bíi abilékọ. ọlọ́mọge fìkìfìkì. when will you marry o. o wá ṣe é débi ń gbé ikùn ẹ ti wá ní awẹ́ ó ní page by page tá a bá ti gbé kan sókè á tún bá mi ìsàlẹ̀ o wá ṣe rí nǹkan kan ṣe sí i o dẹ̀ ní conscience o bẹ̀rù Ọlọ́run kò lẹ́rìí ọkàn ẹ jọ torí Ọlọ́run fún gbogbo àwa tá a ti ń ràn wọ̀nyẹn tá a sọ pé ikùn rẹ tóbi ikùn rẹ yọbọ ń bọ àyàrá ṣe bákan okùn àyàrá ṣe bákan ẹ ẹ ti wá nǹkan ṣe sí torí ti ń la ṣe pàtàkì eré ìdárayá hmm. Hmm, àdáṣe àti ìwúlò rẹ̀ lórí ìlera ara wa. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni pàtàkì eré ìdárayá àdáṣe lórí kíni. ẹ ìlera ara wa. ara wa ẹ wo ẹ wo ẹ wo inú mi dùn ayọ̀ mi kún pẹ̀lú ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́nu nítorí pé ṣẹ́rí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dá wa ní àwòrán ara rẹ̀ o àmọ́ ẹlòmíì nígbà tó ọlọ́run ti dá wa tá a ti rẹwà ẹlòmíì ti ṣàfọwọ́fà mhm. lórí nǹkan oríṣiríṣi tó jẹ́ pé mhm. ah, ah, ara yẹn ti wá di nǹkan nígbà tí mo sàbàtì àlàpà lẹ́ẹ̀kan ti fẹ́ <laughs> rẹ́rìn pé hmm. <laughs> ọ̀rọ̀ yẹn àmọ́ bọ́rọ̀ yẹn ṣe rí mo ṣe sọ o. Hmm, hmm. ṣé wàá rí ẹ wo eré ìdárayá ó jẹ́ nǹkan tó yẹ kí gbogbo wa máa ṣe mhm. kò yọmọdé kò yàgbà sílẹ̀ torí pàtàkì eré ìdárayá lọ́rọ̀ ara wa lọ́rọ̀ ìlera wa ẹ wò kò kí n ṣe nǹkan kékeré àmọ́ kí n tiẹ̀ ká tó máa ká tó kán sí gbogbo ọ̀rọ̀ ẹ jẹ́ kọ́kọ́ bẹ́yìn ìyàwó lé sọ̀rọ̀ nù. Mm-hmm. ó ṣáà ní bí dáàdì ṣe fẹ́ yín Ah, ah. tí dádì ò bá rí yín lómi dán tẹ ẹ rẹwà tẹ ẹ sín gbọ̀nlẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ sín gbọ̀nlẹ̀ tó jẹ́ pé òrèǹté ni ah, ikùn yẹn ó ṣe kinní sí. ó stand pépè. nítòótọ́ eh, ti fẹ́ ikùn ní ẹnu ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn obìnrin àtọkùnrin ó ń pọ̀ mm. tóbìnrin ló ń pọ̀ jù mm. torí tá a bá ti wo ikùn lára ọkùnrin á máa wò pé ókè bọ́ ikùn lára obìnrin ó ti fẹ́ dẹ́ṣẹ̀ báyìí ìwọ́n gan wa máa wò pé òun kí tiẹ̀ ló ṣẹlẹ̀ kẹ́tọ́rẹ́ lè. nítorí pé àyípadà yẹn ò ní wá nípa jíjẹ àti mímu àti sísun. lásán lè rò pé yọ̀rọ̀ ní fìgọ́ èètì mm. mm. ẹlòmíì ààrẹ lomi báyìí wa máa wò pé àṣọ́lọ́ ah, ló dẹ́ni yìí mm-hmm. ó mọ nǹkan tó ti <laughs> ṣe tó ń ṣe ẹ bá gbọ́ no pain no gain wá sọ fẹ́ pé à ah, ìsìn láwọn lè jìyà kìíní yẹn ẹlòmíì àdé máa ṣe exercises báyìí máa máa wẹ̀ àkílódé ah, mi gò tí lẹ́mìí elé àmọ́ tó bá rí dúró wọn hmm. tó bá rí ṣe sí wọn tó bá rí bọ́ ṣe máa máa gbéra wọn wá ti mọ̀ pé no ẹni yìí ó ń ṣe eré ìdárayá wá ti mọ̀ lára ẹ̀ wọn kàn lè máa wọ́ gẹ̀rẹ̀rẹ̀ lóbẹ́ lẹ́lòmíì àfẹ́rìn kó tó rìn láti fi síbẹ̀ yóò lè lo twenty minutes hmm. ara ti wúwo. ó ń rọ ni ó ń rọ. <laughs> ara ti wúwo. Hmm kára má ba àwúwo ẹ máa ṣe eré ìdárayá ẹ̀yin ìyàwó ilé ẹ̀yin omidan ẹ mhm. máa ṣe eré ìdárayá ìwọ tó tẹ̀ ti pé fọ́ọ̀tì tó ti ń dara lẹ̀ báwo ni ọpẹ ò lè ní wọ̀ta mm. ẹ jọ mm. Mm. ẹ jẹ́ ká ṣe normal jà rẹ ẹ jẹ́ ká wo láti angle yìí ká wo láti ọ̀nà yìí pé lọ́pọ̀ ìgbà àwọn ọkùnrin alẹ́mìí ọlọ́run <laughs> o oh, bàbá lẹ́mí ọlọ́run. kò wá ká wò ta. Oh, kò obìnrin ò lẹ́mí ọlọ́run àbí kí ló ń sọ. ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa ń fi ẹ̀sùn sun àbí fi ẹ̀sùn kan àwọn ọkọ àwọn baálé ilé ń pé wọ́n bá ti ṣègbéyàwó láàrin ọdún kan ọdún méjì ọdún márùn-ún wọ́n ti máa ṣojú fẹ̀tòfẹ̀tò síta pé kí ló ń lọ mú tàṣẹ́bí ta yẹn lọ ti ṣẹ̀ṣẹ̀ mú àǹtí tó wà nílé mm, àbí madam. kíní ni fáwọn ọkùnrin wọn ti gbìn sínú. ṣẹgbọn kan láyé kìí sọ <laughs> of which <laughs> mo jẹ́rìí àwa ọkùnrin <laughs> àwa ọkùnrin àmọ́ àwọn kan wà tó jẹ́ pé bó ṣe rí ni ṣùgbọ́n àwa ọkùnrin tó jẹ́ pé olúwa ń gbénu wa a mọ pàtàkì àti fi ojú sára obìnrin kan so péré pé ojú kan ni àdá ní bó bá máa di méjì ò lè jẹ́ àdá náà but ó eh, gbọ́dọ̀ jẹ́ àdá. bó bá di méjì àdá yẹn ti dóògùn nù. ẹ̀ẹ́ eh, <laughs> padà máa ń dóògùn. ọba dóògùn à. <laughs> àmọ́ kí ló fà á kí ló lè fà á tí ọkùnrin lè wò ta ní ọ̀pọ̀ ìgbà á jẹ́ pé obìnrin eh, ìyàwó ilé ilé tó ti darálẹ̀ ẹlòmíì á ti ah. give up pé mo ti marry kí ló tún kàn ẹ má gbàgbé pé ẹni tó marry yín tó fẹ́ yín nígbà tẹ́ wà bẹ́ẹ̀ ṣe wà òun náà ló ṣì wà nínú ilé ẹ kò sí ìyípadà nítorí náà ẹ gbọ́dọ̀ máa làkàkà kẹ́ máa gbìyànjú pé bó ṣe bá a yín nígbà tẹ́ ẹ wọlé yẹn gangan gangan gangan gangan lẹ gbọ́dọ̀ ṣe máa ó lè má jọra wọn torí tí obìnrin bá bímọ ẹ àwọn ìbejì tá a fi ń fọmọ lọ́mú ẹ àwọn yẹn náà máa ń dorí kọlẹ̀ wọ́n máa sọ pé àwọn ò fẹ́ wòkè pé ilẹ̀ ni ìrànlọ́wọ́ wọn ti wá wọn ò gbójú wọn sí orí òkè wọn nì mọ́ bí wọn ò ṣe fẹ́ gbé ojú sí orí òkè wọn nì ó lọ́wọ́n kan tá lè ṣe gẹ́gẹ́ bí obìnrin tá lè fi kó bọ́dì tí gbogbo ẹ̀ náà máa tún padà sókè pé tó láwọn eré ìdárayá tó wà tó jẹ́ eré ìdárayá ìná kákò má give ká má sọ pé mo ah. ti bímọ mo ti wà mo ti dìyà mo ti ẹlòmíì yóò róró látàárọ̀ ṣúlẹ̀ àwọn dádì wà lé wọn wò pé kí ló ṣẹlẹ̀ hmm. àwa dádì dẹ̀ kì í ṣe pé ìròyìn ni problem bọ́ a rí àwọn tí wọn róró tó jẹ́ pé wọ́n ti ṣeré ìdárayá ara wọn ti ṣe ṣémṣém ẹran ti dúró dáadáa torí náà tó bá rọra wọ ṣòkòtò péńpé nínú ilé mm-hmm. á dúró dáadáa mm-hmm. dádì àtúwò ń gbé ẹ mo máa mm-hmm. mójú lọ sọ́jà ààyè wọ́n wò ó pé ó pọ̀ ni mo fẹ́ yìí <laughs> ṣùgbọ́n bá a ṣe ń ṣeré ìdárayá tí a wá darálẹ̀ tá a kóra jọpọ̀ dáadáa a jẹ́ kí. Ah, mm. ẹ wọ ẹ má jẹ́ ká gbà o ẹ má gbà ẹ má jẹ́ ká gbà o ẹ má fáwọn ẹ má fáwọn ọkọ àwọn boyfriend àwọn fiance fiance ẹ má lọ máa fún wọn láàyè ẹ wo ẹ má ṣeré tẹ bá ṣeré dára ara yín máa máa jí pépé gbogbo nǹkan tó yẹ kó tóbi lára yín jù mhm. kò ní tó because eré ìdárayá pàtàkì ẹ̀ tún ní pé ẹ ní sanra jù. Mm, mm ẹ ní sanra jù ìwọ tó bá dẹ̀ ti sanra jù náà ó máa ó máa pe ara ẹ padà wá sípò tó yẹ kó wà mhm. ìwọ tó bá mọ̀ pé òkè o ò ní àǹfààní láti sanra lọ́pọ̀lọpọ̀ mhm. kò sí ká máa mọ̀ a máa mọ̀ wọ́n wọ́n ní àtẹ̀bá ah, máa rán ọmọ yá ẹ wo gbogbo gbẹ̀rẹ̀bí tó wà lẹ́yìn ẹsẹ̀ bó ṣe máa ń mọ àwọn tó máa sanra ni wọ́n máa ṣọ́ gbẹ̀rẹ̀bí wọ́n ní ah, gbẹ̀rẹ̀bí wà lára ẹ̀ ó máa sanra tẹ́ ẹ náà bá mọ̀ pé ẹ ní àǹfààní àti sanra dáadáa ẹ mọ̀ pé tí wọ́n bá ti ń sanra jù kó tí ẹ dá fọ́kàn. Mhm ìyẹn gangan. ọ̀rá hmm. ọ̀rá lè pààyàn kọ́ ló má jẹ́ kọ́ ọ̀rá pa wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nǹkan tó bá ti pé o ti ń sọra ju obesity náà wà ikùn á ti tóbi jù wá. bẹ́ẹ̀ni. ẹ lọ ẹ lọ máa ṣeré ìdárayá ẹ rẹ́gísítà sí gym house. Mhm. bẹ́ẹ̀ni. ẹ lọ máa ṣeré ìdárayá ẹ rọra yín lọ́wọ́. Hmm ẹ yín lọ́wọ́ ẹ má máa jẹ́ káwọn èèyàn máa bú yín lọ́tún lọ́sí à ẹ tiẹ̀ wo bọ̀dá lágbájá ẹ wo ẹ ṣe tó ẹ àǹtí lágbájá ẹ wo ẹ ṣe tó ẹ bó ṣe sanra ẹ bó ṣe rí fẹ̀ǹfẹ̀ ẹ bó ṣe rí kò sí nǹkan téèyàn máa ṣe náà táyé ò ní sọ̀rọ̀ àmọ́ ìwọ náà má fàáyé lọ́rọ̀ sọ. very good now bẹ́ẹ̀ bá ti fáyé lọ́rọ̀ sọ ẹ á jẹ́ bẹ́ẹ̀ gan ẹ ti mú ọ̀rọ̀ yín ní ọ̀kúnkúndùn ẹ olófin máa jẹ́ kẹ́ ṣeré ìdárayá tá ní ìlànà àwọn iṣẹ́ kan wọn kì í ó ní àfojúsùn ìlànà irú bọ́n ṣe fẹ́ kí èèyàn rí gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí obìnrin gbogbo ẹ̀ la máa sọ àwọn iṣẹ́ tí wọ́n ní àfojúsùn ìlànà bá ṣe fẹ́ kọkùnrin rèé bá ṣe fẹ́ kóbìnrin rèé ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn wọ́n ti pàdánù àwọn iṣẹ́ bẹ́ẹ̀ torí hmm. pé wọn ò ṣeré ìdárayá wọn ò kóra wọn wọn ò hmm. ṣètò hmm. ìlera ara wọn dáadáa ẹ wo ètò yìí sì ń tẹ̀síwájú mo lérò pé ẹ̀ rí ọgbọ́n kan tàbí èkejì kọ́ lónìí gbogbo tá à ń sọ ẹ jẹ́ asáré dókè lọ ẹ bí àṣàyẹ̀kẹ́ á ní mo máa ń sáré ní gbogbo ẹ̀gbọ́n ni ajá ń sáré owó ń gbóná. <laughs> ní sáré wọnú òkú ẹja sáré ká sáré ó dáa sáré wọnú ògo ká sáré wọnú ó dáa ẹja sáré wọnú ògo lọ sókè náà ok ok very good very good. ká padà wá sórí ètò ètò yìí sì tẹ̀síwájú àmọ́. ó pepe. bẹ́ẹ̀ ni àwọn immune system tó jẹ́ pé wọ́n máa jìjàkadì lu gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ti dúró re láti jìjàkadì torí pé ní ọ̀pọ̀ ìgbà àwa gan-an mọ̀gbà tí irú àwọn àìsàn bẹ́ẹ̀ yẹn fẹ́ rápálá wọlé àmọ́ ṣùgbọ́n nígbà tá a bá ń ṣe eré ìdárayá láti lè dènà gbogbo irú nǹkan tó bá fẹ́ rápálá tó fẹ́ gbẹ̀yìn wọlé tẹ́ bá gbọ́ ó gbẹ̀yìn odi wọlé sí mi nígbà tí àwọn ọmọ ogun <laughs> tó gbẹ̀yìn odi wọlé sí àwọn ọmọ Ísírẹ́lì ẹ̀ mo ń gbìyànjú láti ṣàlàyé fún ọ ní. ó ṣe wá ń ṣe bí ṣògòrò ẹni kéjì lóye tó wá. ooo tó ló sọ tó ló sọ. ẹ wọ́n ṣe nǹkan báyìí kíá ó ti mọ̀ ọ́ <laughs> ó ti fi tì í ó dàbí ìgbà a sọ̀rọ̀ ìfẹ́ àkọ́kọ́ wa nígbà tí ṣògòrò ẹ ẹnìkejì máa dẹ́sùn bóyá ẹnìkejì ní jésù nìfẹ́ akọ ẹ̀jọ̀ ṣé jésù máa rí mi. ọ̀gá mi túmọ̀ ọ̀rọ̀ jésù wọ ìfẹ́ àkọ́kọ́ yìí à ń tọ̀rọ̀ tiwa tiwa ṣé jésù máa rí mi. má lọ mọ sáàdì bí ṣògo rẹ ẹnìkejì ọ̀gá mi mo ń ṣeré ni. <laughs> nítorí Ọlọ́run má sọ̀rọ̀ ẹ lọ nítorí Ọlọ́run kí là ń sọ̀rọ̀ bọ bí a bá ṣe rí ṣògo rẹ kejì ẹ̀yin náà rí bọmọ. àbí ṣé jésù ṣé jésù ṣé jésù fi olélè ni. even jésù gan fúnra ẹ̀ gan ẹrìn pọmọ. a mọ̀ pé jésù nífẹ̀ẹ́ wa náà mm-hmm. wàá sọ̀rọ̀ first love wa wàá sọ̀rọ̀ first love ṣògo rẹ kejì má sọ̀rọ̀ ẹ lọ má jà. ṣé jésù ló dá ṣògo rẹ kejì kó strong ó strong. fi ṣògo lẹ. in fact gbogbo wa pátápátá bá a ṣe ń sọ̀rọ̀ síbi sọ̀hún á rí wípé àwọn gbogbo èèyàn tẹ́ nífẹ̀ẹ́ tẹ́ nífẹ̀ẹ́ sí káàkiri tó jẹ́ ìlú mọ̀ọ́ká tẹ̀ tí ń rí tẹ̀ sọ pé ó ṣe wá rí báyìí ó ṣe wá rí báyìí gbogbo wọn pátápátá ló ń mọ bó ṣe ń ṣàtúnṣe ara wọn. àwọn èèyàn dẹ̀ láìkì kìíní yẹn wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn tó bá ti blow báyìí wọ́n máa lọ sanra ni hmm. orí ó ti sanra gbẹ. sanra dàálẹ̀ <laughs> sanra dàálẹ̀ ẹ sọ̀rọ̀ sí àbílẹ́gbẹ̀ nǹkan tẹ̀ ń sọ̀rọ̀ gan. àmọ́ tó bá rí gbogbo wọn sìn àwọn náà ti ń ṣe ẹlòmíì máa jí láàárọ̀ báyìí ó lè sa eré one hour bẹ́ẹ̀ ni a máa ń rí àwọn picture àwọn àwòrán wọn àwọn video àwọn àwòrán wọn àwọn videos orí instagram wáyé pé kò sẹ́nibọ̀dì tó fẹ́ dúró mọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́nibọ̀dì tó fẹ́ jẹ́ kó fọwọ́ kó fọwọ́ ròhùn sẹ́yìn Mm, ọlọ́run má jàre nǹkan tí ò ṣe dáadáa. tó bá sọ pé à ah, mm. àyìnkẹ́ wà náà afẹ́ṣẹ́ àwọn flatọ́mì àwọn obìnrin tó ní flatọ́mì kọ́ṣà àyìnkẹ́ mọ́ à ah, afẹ́ṣẹ́ àwọn obìnrin tó jẹ́ para wọn jí pé pé kọ́ṣà àyìnkẹ́ mọ́ kò sẹ́ni tó fẹ́ kọ́ fọwọ́ rọ̀ sẹ́ kò fẹ́ tó fẹ́ jẹ́ kóbìnrin mi fáìn jò ń lọ. bẹ́ẹ̀ni kò sẹ́ni tó fẹ́ kẹ́ lómi fáìn jò ń kọ́ wa ni kò ní pé ó fáìn kí alẹ́mi náà yàbẹ̀rẹ̀ eré ìdárayá mi ẹ jẹ́ máa ṣe tiyín ẹ̀yin ọkùnrin náà kò fi yín lẹ̀ o. bẹ́ẹ̀ni ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ ká ṣe é torí lọ́pọ̀ ìgbà obìnrin la máa ń sábà hùn pé obìnrin ló ti fara lẹ̀ obìnrin ló ṣe bákan bákan ṣùgbọ́n ẹ jọ torí Ọlọ́run àwọn ọkùnrin ó ṣe pàtàkì kì í ṣe torí tóbìnrin nìkan pé obìnrin lè nífẹ̀ẹ́ ẹni tó rí bákan àbẹ́ni tó rí bákan fún ìlera ara wa bá a bá ṣe ń dàgbà àwọn kinní yìí máa sọ ara máa béèrè fún torí téèyàn bá ti ṣe àmójútó gbogbo kinní lọ́nà kan náà lóòrèkóòrè láti kun wa dórí wa dé gbogbo egungun àyà wa dé gbogbo ẹ̀. ó máa fẹ́ tí lọ́jọ́ hmm. gbó torí náà ẹjọ́ ó dàbí ẹni pé à ń pẹ̀tù sí wa ó dàbí ẹni pé à ń bẹ̀ wá ó dàbí ẹni pé à ń rọ̀ wá ṣùgbọ́n fáǹfààní ara wa ni. pàtàkì hmm. rẹ̀ lẹ́kọ̀ọ́ pọ̀ pàtàkì ẹ̀ pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ ni bẹ́ẹ̀ ni ẹ wo ah, níbi tá a sọ dé a lè sọ. tí a àwọn tí wá lẹ́kọ̀ọ́ mọ́ lọ bí iṣẹ́ o má jẹ́ sáàkì wọn wọn ní sáàkì yín lágbára ọlọ́run o. it's okay. it's okay. káwa <laughs> lè máa lọ bí iṣẹ́ ẹ̀dá mú ètò wá sí ìdánudúró lónìí mo lérò pé ti jẹ̀gbádùn gbogbo ibi tí a ti ń sọ̀rọ̀ bọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lórí pàtàkì ṣíṣe eré ìdárayá àdáṣe fún ìlera ara wa láti ń sọ̀rọ̀ nípa lónìí lórí ayélujára lówùúrọ̀ yìí mo lérò pé ti rọ́gbọ́n kọ̀ọ̀kan àbí òmíràn ẹ jọ gbogbo nǹkan tá a ti sọ lónìí ẹ má kàn jẹ́ ká fi ṣe àgbọ́dànù ká gbọ́ ká lò ó ká bẹ̀rẹ̀ sí ṣe nǹkan lórí ẹ̀ látò nílá látò rọ̀ yìí mhm. látàṣálẹ́ bàbá ti dé. Mhm. kẹ́ẹ̀dẹ̀ mọ́ mú mi omi ṣe pàtàkì ẹ máa mu omi ní gidigidigidi mo kí gbogbo yín mo kí gbogbo wa kú pé a kú jókòó ẹdẹkù òwúrọ̀ lẹ́ẹ̀kan ẹ lè mọ lọ bí o <laughs> ẹ lè mọ lọ bí iṣẹ́ ẹ dẹ̀ máa gbàgbé gbogbo àwọn òfin ọ̀nà ẹ jẹ́ ká máa pa ẹ má jẹ́ a fẹsẹ̀ kẹ ẹ má jẹ́ a máa sọdá títí o ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí gbogbo social media platform wa pátápátá ti fẹ́ já wọn sí o. ẹ lè tẹ̀lé wa lórí Instagram Facebook àti Twitter at Orisun TV tẹ́ fẹ́ lọ sórí website wa àti YouTube page wa náà is www.orisun.tv tẹ́ bá ti tẹ̀lé wa gbogbo nǹkan tó lè mú ara yín gbé <laughs> tó lè mú ara yín yìí náà ẹ ẹ bá ti tẹ̀lé wa tán ẹ ẹ make sure pé náà lórí instagram at mctife mcfr lórí facebook náà at mctife mcfr lórí gbogbo page mi ẹ like ẹ lórí twitter náà at mctife mcfr káfíńrẹ́ ayọ̀ àti ìdùnnú pàdé kí n fi lè ṣe ìdágbére lórí ètò bólúwàtífẹ́ ọmọta ni mo mọ lórúkọ tèmi ẹ sì lè pè mí lẹ́mctife tó bá wù yín. <laughs> bẹ́ẹ̀ ẹ lè darapọ̀ mẹ́mi náà lórí social media platform mi pátápátá lórí facebook ẹ tẹ̀lé mi page mi àyìnkẹ́ daoku kujore lórí twitter at tosin kujore lórí ig at àyìnkẹ́ daoku. Kújẹ́rẹ́ ká tún pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ ẹ kú òwúrọ̀.